little mama. okay. Oh. Hi guys. How are you doing? Join me here. Good evening. Oh, sorry, good evening over there. Um, good afternoon here. I have um special announcement for you guys. So, mo ní àwọn problem kékeré kan bàbá ọlọ́run bá mi ṣẹ́gun. ẹ ṣáà ó dànù iṣu ti wà ńlẹ̀. iṣu wà ńlẹ̀ rẹpẹtẹ bá a ṣe fẹ́ yanjú iṣu tó wà ńlẹ̀ ní mi tí mọ̀. Ochitom Ọ̀ṣọ́láyínká New York City address. I will update you guys trust me I will update you issue one, Leo. issue two, one, Larry. Me mi mọ bí mo issue tó one, Larry, lélẹ̀ so. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣòro come and join me. Florida, what's up? Sorry, one minute. I just can't attend Florida. Wait, sorry. I see fire here. Sorry, sorry. Sorry. Good girl. Good girl. My bad. So, I have a um, special announcement for you guys. My people in um, UAR. Don't worry. Very soon I will join you guys. And um, the first um, place to do our sorry, sorry. Motikini ti kí yín lẹ́ẹ̀kan ogun mo ti kí kan rèé, ogún kan òun rèé. Ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ èmi ò mọ̀, ogún <laughs> So, um, we're starting the child uh, um, the child dedication from um, we're starting from New York. I think we're going to change some dates. Please, guys, bear with me. We're going to change some dates and some cities. Like after New York, I'll be going to Maryland. After New York, I'll be going to Maryland. Then from Maryland, then I'll be going to Atlanta. I think we need to rearrange nearest cities or states let's say nearest states. sorry so gbogbo ìtókù yẹn ó kọ scanty scanty scanty máa ní láti travel lọ báyìí pẹ̀lú ọmọ ìkéré travel ilé gbogbo ẹ̀yin fans mi ẹ́ mo dẹ̀ fẹ́ bẹ́ ṣe ń pè mí mo fẹ́ máa jẹ́ yín you know it's not easy some of these uh, states some of those states we have two hours trip we have three hours trip myself uh, Florida and my crew member So, guys, we need to work on things. And at the same time, let me give you another expo. I think Lagos is coming soon as well. Then uh, in Canada, I've gotten a date from uh, Starboy. Thank you so much for the gift. Tebari carton to Starboy If you're right, Florida. But the problem is, I keep telling you guys, you've been sending gifts to Florida what about me Starboy irú carton aṣọ ńlá tó gbé wá yẹn tó bá fi bíi five thousand dollar check sí màá dúpẹ́ àwa mọ̀ pé jòyè la wàá máa dúpẹ́ thank you so much for the gift Starboy so Starboy is going to handle the um, the Canada child dedication you know Florida was born on March on May 1st, and Temi Dayo too, Starboy, um, was born May 1st as well. They shared the same date. So he said, Starboy said, ọmọ mi lọmọ yìí so èmi náà fẹ́ celebrate ẹ̀ so tó bá yá Starboy ó máa sọ date it online but me fair Benny níbí báyìí then my wonderful royal father I want to fún me ní as a matter of fact my royal father said "Ah, gbọ́dọ̀ ṣe any child education àwọn làwọn kọ́kọ́ máa bẹ̀rẹ̀ torí ọmọ àwọn ni ọmọ ọmọ àwọn ni mo gbọ́dọ̀ mo láti bẹ̀ wọ́n pé dáàdì stress yẹn máa pọ̀ kí n tó sáré wá sí nàìjà kí n tó tún sáré padà sí amẹ́ríkà wa máa continue gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kẹ̀dẹ̀ ní tẹ́ ẹ pè mí tẹ́ fẹ́ ọ̀nà mi tẹ́ ẹ ń ṣe kinní fún mi ah, mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ̀gbọ́n mi dáadáa ní New York tí ẹ fẹ́ celebrate wa ní New York then àwọn Maryland I think Maryland is doing boat cruise Maryland they are doing boat cruise it's not even boat it's ship ship cruise ní Maryland fẹ́ ṣe wọ́n send ship yẹn sí mi ní àná mo ní pé kí là ń bá ka kí ló ṣẹlẹ̀ ṣé kí ló tẹ̀ ṣe celebrate èmi báyìí sorry excuse me guys one minute Florida pacifier ọmọ ẹ lára oríṣàmàlà àtẹwédú àti gbẹ̀gìrì ọmọ Ìbàdàn so um, my fans in Naija I get ready tiyin náà máa dey like soonest a máa ṣe in Naija We're working on it right now so yes o ire morie ire morie then don't forget i'm in us right now in case you want to pay in dollars ẹ bá rally, ralẹ̀ ẹ fẹ́ you have an event and you want to stand out Hmm. àwọn kílà àtàyà àwọn assassin àtàyà ẹ mọ̀ pé if it is not and Johnny clothing it can never be classy if that gold is not from and Johnny, it can never be unique If that land and property is not from Lizzie and Jory, it can never be authentic. Ẹ mọ̀ mí ẹyẹ méjì ò Jasha. í jàṣà, a kì í tàṣà, òótọ́ làwa fi ń ṣe business, òun la ṣe ń ga nídìí ẹ̀. Gbọ́ mi, mọ́mì mi, dádì mi, my sweet people all over the world. Ọ̀tọ̀ láriwo, ẹ gbọ́ mi, ọ̀tọ̀ ni noise, ọ̀tọ̀ ni voice tó o bá ṣoríire òun ni kò ní voice tó o bá ti ṣoríire ò ní voice gbogbo ẹ̀yin tẹ́ ń wo mi ilẹ̀ máa ní voice. ẹ̀gbọ́n mi kan tí mo sọ fún yín ọ̀tọ̀ ni voice ọ̀tọ̀ ni noise ẹ wà nílùú òyìnbó ẹ ralé ẹ ralẹ̀ ẹ wò pé nàìjíríà ẹ̀mí ni wá mọ́ ẹ máa wá lágbára ọlọ́run ẹ má máa ṣépè fúnra yín mo máa ń sọ fún yín ẹ má ṣépè fúnra yín ẹ má pa naija emit ẹ má wá ilé bàbá yín ẹ má kẹrù ẹ má kẹrù wá lágbára Ọlọ́run if you want any any nice building any nice house ẹ mọ̀ pé house wà home wà mansion wà ẹ gbọ́ mi ó pọ̀ lọ bẹ́ẹ̀ mansion home house paradise ó wà ó pọ̀ lọ bẹ́ẹ̀ if you want a good home a good paradise with well secured environment it has to be Lizzy Anjorin Paradise Properties táwa bàbá yín ralẹ̀ àbá yín secure tẹ́ bá ra méjì ẹ lè ta kan kẹ́ kọ́ kan tẹ́ bá ro didi kan tẹ́ bá jẹ́ kó pẹ́ díẹ̀ ẹ lè ta half kẹ́ kọ́ half ẹ tún wá gbọ́ mi tẹ́ bá ra one plot ẹ rọra máa ṣọwọ́ ẹ̀yìn yẹn yìí tẹ́ máa ma lọ fi dé sí hòtẹ́ẹ̀lì ẹ rọra máa ṣọwọ́ ẹ̀yìn yẹn tẹ́ bá ṣọwọ́ èyí tẹ́ kó síbẹ̀ in a well secured environment èmi máa sọ fún yín ilẹ̀ tó níwèé àti ilẹ̀ tí ò níwèé máa jẹ́wọ́ fún yín máa já yín sí i tó bá jẹ́ pé sòyòyò náà ni if it is not sòyòyò kò lè ṣe kí ni kò lè plẹ́nplẹ́n kò lè fáìn lára. kò yé yín nǹkan tí mi sọ. So so ẹ sọ fún èèyàn and if you give me a customer of course I personally don't take agent fee but I do take inspection fee so tẹ́ bá fún mi ní agent fee agreement and commission I can give you màá sọ fún client yẹn kó fún yín màá sọ client yẹn kó fún yín so ẹ̀yin tèmi lamẹ́ríkà state mẹ́wàá là ń lọ state mẹ́wàá inú òní tán wo gbogbo yín o gbogbo ẹni tẹ́ organize kínní ó kò jẹ́ pé bí mo ṣe ń wò àfàìmọ̀ kọ́ mọ́ má dàgbà sórí ìrìn báyìí kọ́ mọ́ má lọ sílé ọkọ oh turkish sofa okay okay ẹ lè ẹ lè ẹ lè jí ẹ̀mí lórí yẹ́sọ ìbùkún olú ọmọ ológo yẹ́sọ ṣèyí ọdún náírà one two three so guys ẹ̀yin tẹ̀ dẹ̀ wá nàìjà náà ẹ pè mí tẹ́ bá fẹ́ ilẹ̀ ilẹ̀ tó jẹ́ ní o níbi tó wà secure tẹ́ pé tẹ́ bá sùn ẹ dijú ẹ tọ́pa ẹ tọ́sẹ̀ nǹkan kan ní ṣe yín kì í ṣe pé tẹ́ bá sọ mọ̀ pé wọ́n bọ̀ ẹ à ẹ yàtí bá ṣẹ̀dí bọ́ọ̀lù bọ́n àbátá ṣẹ̀dí bọ́ọ̀lù bọ́n àyè nà nà nà nà nà wọ́n yìí ká fọmọ lọ́yàn ọyàn I'm still a virgin. Yeah ọba gbẹngbẹngbẹ pacifier ẹ̀dá. mi ì lè fẹ́ kó sùn púpọ̀ lónìí náà máa bọ̀ náà máa bọ̀ jẹ́ kí n kíkẹ́ ń bọ̀. ṣé o ti ṣe ìsàlẹ̀ ní ìsàlẹ̀ dà mi ò rí ọmọ apáàkì mi lọ́ọ̀sà yìí mi ò lè jẹ́ ìgbà. Meu, não tem como, né? torí so ẹ rò pé màá travel mi ní mi ní ní pa mo ní pa kí n tó polówó ọjà kí n tó ṣe gbogbo ẹ mo ní pa. So guys, one thing that I really want to tell you guys that I love you. Ṣorí tí success ẹ bá ti speak fún Hmm. Sherry, tí success ẹ tó bá ti wà pa lọ́dọ̀ àwọn èèyàn kan success eh? ó dàbí kínní yìí máa ma gbá àwọn èèyàn létí no on a serious note guys on a more serious note ladies serious note so ẹ má jà ẹ má jà ní life ẹ má jà àwọn warriors ẹ̀yin warriors kí ló ṣẹlẹ̀ Lizzy warriors mi gbọ́dọ̀ jẹ́rú lobster yìí bí mi gbọ́dọ̀ fi gbogbo mẹ́wàá jẹun ṣẹ́rí lobster yìí máa jẹ́ díẹ̀díẹ̀ ni máa jẹ́ díẹ̀ mi ẹ́ mi gbọ́dọ̀ jẹ́lé ìtọ́jú kọ ẹ̀kan dupsy love dupsy love creations a ní a ní a ní favourite so guys nǹkan tí mo bá yín sọ lọ àti obìnrin ni pé as a woman you just have to make it mo ẹ eh, mo ti block ẹ mo ti block ẹ àbẹ̀bí ìbàdàn wà wọ́n ti gbé sáyà so mo imagine ire kọ̀ọ̀kọ́ orúkọ àkáǹtì yẹn màá ríwó kọ̀ọ̀kọ́. so guys it's a must as a woman is a must ká ṣe kí ni ká ṣe oríire àwọn ọkùnrin náà must ni gbogbo ẹni tẹ́ ń gbé nílùú òyìnbó ibi tí mo ti wà yìí náà ó gbóná Florida gbóná Florida ń ṣèlú tó tutù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ náà àwa ò lè ṣe mọ̀ but àwọn ìlú kan pẹ̀lú bóyá gbóná náà wẹ́dà yẹn gbóná gan ìyẹn ò gbọ́dọ̀ wà lájò kó má mọ̀ nǹkan tó fẹ́ fowó ṣe tí n bá ti dé New York ẹ̀yin kọ́sítọ́mà mi tẹ wà ní New York mò ń gba dọ́là mò ń gba pounds mò ń gba euro kódà mò ń gba sefa ẹni owó tẹ bá fẹ́ san fún mi ni kódà mo ń gba coins mo ń gba coins ẹni owó tẹ bá fẹ́ fún mi ni ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ díẹ̀ ẹ bẹ̀rẹ̀ with any amount ẹ bẹ̀rẹ̀ December is around the corner tẹ bá ra lẹ̀ nísìnyí títí December ó tún ti appreciate tẹ bá ra lé nísìnyí títí December ilé yín lẹ máa kó wá hmm? mo sọ fún pé ẹ má dáṣà pé nàìjíríà ni wá nàìjíríà yìí ti gbogbo wa ni. Mm? kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò síbòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ṣáájú lè dàbí ilé ni lẹ́yìn náà mọ̀ ilé òyìnbó la wà yìí àmọ́ bó ṣe ń lọ àjò ò lè dàbí ilé ṣáájú ní nàìjíríà yẹn bó e wọ́ọ̀sì tó ó sì láwọn kankan tá à ń gbádùn díẹ̀díẹ̀. a ti ṣe ti California no no sorry a ti ṣe ti California mo rò pé ti Florida a ti ṣe ti Florida ní May 8 àwọn àwọn fans mi tó wà ń bẹ̀ tó ń ṣe event yẹn fún mi tó bá ti kù díẹ̀ wọ́n máa wọ́n máa post nọ́mbà wọn but nọ́mbà tí mo post fún ti New York yẹn ẹ ti rí tàwọn New York nìyẹn wọ́n máa gbé kí lorúkọ ẹ̀ jáde um, what's it called name of the hall or event center so guys kò sówó tẹ kó wá so lálẹ́ ibẹ̀ ṣe wà yẹn tẹ bá wà lẹ́gbẹ̀ẹ́ dádì àbí o wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó bá dẹ̀ sí pẹ̀lú èèyàn kan mo fẹ́ kó o jáde nísìn mo fẹ́ kó o lọ bá níbò ẹ tó bá jọkùnrin ní ẹ lọ bá níbò ẹ lóbìnrin tó bá jẹ́ pé obìnrin ní ẹ lọ bá níbò ẹ lọ́kùnrin sọ fún pé ní ọdún yìí èmi àti ẹ máa ralé lọ́wọ́ Lizzy Anjorin ṣe ti ṣe bẹ́ẹ̀ ṣe ti bẹ́ẹ̀ sọ pé ní ọdún yìí èmi àti ẹ máa ra ilé àti ilẹ̀ lọ́wọ́ Lizzy Anjorin gbé ọwọ́ lé àyà níbò ẹ gbé orúkọ níbò ẹ gbé ọwọ́ lé àyà ẹ̀ gbé ọwọ́ ọ̀tún lé sọ pé ní ọdún yìí èmi àti ẹ máa ralé àtilẹ̀ lọ́wọ́ Lizzy Anjorin wàá wá gbé ọwọ́ kejì náà sí wàá sọ pé ní ọdún yìí ní ọdún yìí èmi àti ẹ máa ralẹ̀ ní ọwọ́ Lizzy Anjorin àtilé ó yá ẹ ṣe bẹ́ẹ̀ sọ pé ìwọ nìbọ. Thank you ó dà o ẹ eh, bí Gamzi yes okay no problem my brother I be my sister ni. Oh, ò tí ì boy, sọ́dọ̀ níbo boy lọ sọ́dọ̀ níbo ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí máa lọ sọ́dọ̀ níbo ẹ̀ tó bá jẹ́ pé anybody tó ẹ pé hobby ẹ àbí sweet ẹ ló wà lẹ́gbẹ̀ẹ́ gbé ọwọ́ lé láyà sọ pé ní ọdún yìí èmi E, a máa ralẹ̀ lọ́dọ̀ Liz Anjorin wá sọ fún ẹni yẹn ní kókó yìí sí ẹ ní kókó yìí sí ẹ wàá fọkàn ṣódà ẹni yẹn wàá ní ní ọdún yìí èmi àti ẹ máa ralẹ̀ lọ́dọ̀ Liz Anjorin. sọ pé nèbọ wàá wá fọwọ́ gbá ìdí ẹ̀ méjèèjì mú sọ pé nèbọ. So ìdílọ tó fi ń jókòó mo máa ra ilé àtìlẹ̀ lọ́dọ̀ Lizzy Anjorin tó bá lọ bá ní ìbọn tó jẹ́ pé bọ́ksá tó bá fún ẹlẹ́ṣẹ̀ lẹ́nu mi sí ni. lọ jí níbù ẹ lọ jí níbù ẹ jí níbù ẹ. lọ jí níbò ẹ èyí tí ò bá tẹ lóun lọ gba ilẹ̀kùn mọ́ lórí tẹ́gbẹ́ tó sùn lọ́wọ́ ni sómú látẹ̀yìn sọ pé eré gbá mi mú látẹ̀yìn látẹ̀ni lọ wàá tún wá so mọ́ wájú sọ pé eré so mọ́ mi níwájú sọ pé ní ọdún yìí èmi àti ẹ máa ra ilé àtilẹ̀ lọ́dọ̀ Liz Anjorin.